sísá mi mo ń jáde mi ò fẹ́ dé ṣùgbọ́n. mi ò mọ ẹni tó fẹ́ lọ rí ṣùgbọ́n mi ò ṣú ẹ látàárọ̀ olùbẹ́ mi mẹ́tọ́ bá sọ̀rọ̀ àdúgbò lórí fún látàárọ̀ ṣùgbọ́n mi mọ̀ èmi ò mọ̀ wọn àbí ṣùgbọ́n bí àmì ìgbọ́ conversation orí fóònù tó ní látàárọ̀ olùbẹ́ mi mọ̀ tó ń sọ fún ọ pé màá parọ́ fún ọ mò ń bọ̀ màá dé i love you wọ́ ọ̀lọ́ anywhere lẹ́nu mi sọ pé yà padà sínú ilé fún mi o. àǹtí mi ṣe mo jọ ọmọ kékeré ni eh? ṣé mo jọ kékeré tí mi nílé ìjáde mọ́ ni. ó ń dá mi lóhùn ah mo dáná ó ti dé gbọ́ yẹ sí mi lọ́wọ́ ṣé mo pé wọ́n dẹ̀ sọ fún ẹ o ṣé mo pé màmá bèbà tí wọ́n sọ fún ẹ pé kó ṣọ́ra fún ọkùnrin kó má lọ lóyún ẹlẹ́lẹ́yà ò ní gbọ́ mi ò ní jẹ́ kó lóyún ẹlẹ́lẹ́yà lọ́dọ̀ mi. sísá mi mi lè lóyún náà ṣé mo fi ọmọ kékeré ni. o lè lóyún tó ti mọ ọgbọ́n tó máa dá tó fi ní lóyún ṣé ẹ kọ́ bẹ́ẹ̀ ń di ẹ̀ rárá o máa fi sọ pé ọlọ́gbọ́n tó máa dá tó fi ní lóyún mo wo ṣọ́ra ẹ̀ gidi gan o. mi ì lè lóyún mi ì lè lóyún mi ì mojú pé mo ń tẹ fóònù. mo ló ń gbá ẹ̀rọ àdúgbò wa. gbé màmá. mo ti ń gbé wọn ẹ pẹ̀lẹ́ màmá o dábẹ́ ẹni tó yẹ lè ti yí. ẹ wo mo fẹ́ bẹ àdírẹ́sì lọ́wọ́ wọn náà ni. àdírẹ́sì. ẹ jọ. ẹ bílẹ̀ ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ ẹ jẹ́ kó fún mi lówó oògùn kí n máa lọ. hospital hospital jẹ́ màá lọ. ẹ fẹ́ mi ẹ kún gbé ní hospital ẹ fẹ́ picnic. owó oògùn ni kó fún mi kó fún mi lówó oògùn. ìyá dá màmá ló dá màmá ló. màá lówó làwọn fẹ́ o. ó ga ẹ pẹ̀lẹ́ màmá ẹ pẹ̀lẹ́ báyìí kan ti ń báyìí. n bá ti rò kàn. kò sọ àlà kò sọ àlà. owó oògùn ẹ ṣe. ẹ ṣé òun pé wà ókè mà. ẹ màmá ọ̀rọ̀ àwọn ẹ mú wà dáadáa. àlàyé màmá màmá mi kọ́ bẹ́ẹ̀ o àlàyé wọ́n bí ọ̀gá kí ló ṣẹlẹ̀ ewo ní bèbí ọ̀gá súnmọ́ bí yàgò fún àlọ́ tiwa kò máa lọ bẹ́ẹ̀ ni ẹ̀rín àdúgbò tiwa la ọ̀gá yà mú jáde òun dà ẹ̀ fún àlọ́ tiwa ọgbẹ́rún ajogbo táwọn á fi nǹkan kan ah, ọ̀gá fún mi lówó ṣe. ẹ ti yọ kí. ọ̀gá fún wájàre. nko mi ní mọ́ọ̀tì lọ́wọ́ mọ́ ẹ jọ ẹ fún mi kí yẹn jọ ẹ jọ. tó bá ti kówó dẹ kò sí kọ́kọ́rọ́ fún ẹ máa ò di mọ́nà ìṣá ẹ ká sáyé ń tẹ̀ ẹ ní pẹ̀lú ìgbà àwọn ẹ ká sáyé ń tẹ̀ ẹ ká ṣe fún ẹ. wà á mọ̀ pé fine boy ní ẹ̀ náà fine boy dẹ̀ lè tẹ̀ tí ara ẹ̀ ó ti yẹ ẹ̀fọn àkọmọlúwàbí. ṣé mo máa ń ìdílé rẹ. ah o ti tó ah àlàyé ti fún àǹkọ wá ṣe má gbáyàn lọ má gbáyàn lọ ó ti yẹ má gbáyàn lọ onígbáyàn tó bá ti ń já ẹ̀ máa ní ẹ̀kọ́ ọmọ ṣó ti gbọ́. mo fẹ́ bẹ̀rẹ̀ àdírẹ́sì náà ni mo ṣe mú fún mi. òfin màmá lóyún ìyá kí ló tó fún màmá lówó ah, bàbá ti fún màmá lówó kí ló yẹ ó léwu gan fọjọ́ ọ̀la ẹ̀ very dangerous ní ti báwo. òkùnkùn ṣú oṣù báyé ayé òkùnkùn làmì gbé òkùnkùn ṣú bóṣù báyé o òkùnkùn máa ṣú o bóṣù báyé ayé òkùnkùn ládẹ̀ mi gbé ìrírí oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ láyé níbi àrìndé ṣóun la máa rìndé níbi àrìndé la máa. Shiri shiri, ló ń bẹ àní ló ń bẹ. kí ló ṣẹlẹ̀ a kó fún wọn látijọ́ ìwọ̀n gbowó lọ́wọ́ wa kan supply wọn ní sáìtì ńbẹ wọn supply wọn. wọ́n dẹ̀ ti disturb mi bẹ́ẹ̀ wọ́n rí material láti ṣiṣẹ́ ẹ̀rẹ̀tẹ̀ jọ tó bá bẹ̀rẹ̀ wàhálà ń sìn ta ló fẹ́ dúró fún yẹn. tábà ní ká wò ó ṣòro it's not our fault and it's not their fault too because wọn ò ṣe báyìí rí it might be one or two obstacles that we can say so we need to calm down for them o. Oh wáì tó fi ń sọ̀rọ̀ fún ọ wáì tó fi ń sọ fún ọ ṣé o mọ̀ ń pa ẹ̀ ni. we've been dealing with these people for years wọn ò lè ṣe báyìí rí ah. so nǹkan tó bá ṣẹlẹ̀ a máa gbà ni. No, níṣòro Lanre jẹ́ kí n get point ẹ̀ mo sọ fún ẹ pé àwọn èèyàn dì ilé wa wọn ò jẹ́ kí àwọn èèyàn ṣiṣẹ́ ní site ó sọ pé kì í ṣe fault wọn ó wá ń speak fún wọn lórí pé nǹkan tó mọ̀ ń pa ẹ̀ àbótí no ṣé ipe wọn gba contract yẹn jáde láti ọ̀dọ̀ wa ń sìn ṣé o mọ̀ ń pa ẹ ni. No, oh, if I'm listening to her, it's not my fault and it's not your fault. It might be one or two obstructions. We can't say. No, Only your fault mi. Tó ti yẹ ń sìn. just má bèjẹ́ Fault tèmi me. Tó ti yẹ láti kówó fún wọn tí mi ò péré wọn pé ni business yẹn ti wá. So mo ṣẹ̀ṣẹ̀ rí ń sìn pé wọ́n gbogbo gbogbo ló wà lẹ́yìn ẹ̀. Ìwọ ló gbá jáde àbí. Àwọn tó yẹ kó supply chandelier pay me until division by zero. I've had nothing from them. That is it because àwọn tó yẹ kó supply ti bí àtàwọn tó yẹ kó ṣe ti tó sọ ẹ̀ ń sìn gbogbo wọn ń sìn ọ̀dọ̀ ẹ náà náà wà ah, ẹ pẹ̀lẹ́ sà ẹ rọra sà. ọ̀rẹ́ ẹ kú business ẹ kú business sà ẹ kú business because tó o bá mọ̀ pa ìwòye sọ ètò sọ yẹn. tó bá jẹ́ wọlé òní tó bá jẹ́ wọlé òní company issue you would fix it before you supply goods. so wọn ò dẹ̀ lè send mail sí wa kan sọ pé reason rẹ̀ táwọn fi pẹ́ láti deliver. ṣé wọ́n gba mail ni. wọ́n send mail. i got my mail. dà pé kí ni ẹ. let me check oníjìbìtì ni ẹ oníjìbìtì ni ẹ oníjìbìtì ni ọ̀rẹ́ ti yé mi. má wọrí àṣírí ti tú àṣírí ti tú láàrin ni láàrin ló wà ń jẹ.

ó ta kókó lójú ọmọ ènìyàn ṣùgbọ́n ìwọ lọ́ba tó lè tú òkùnkùn yìí ṣú. ìmọ̀lẹ̀ ọ̀run nìkan ló lè rí i òkùnkùn yìí ṣú ẹ̀yin ọ̀run nìkan lẹ lè tàn mọ́lẹ̀ jẹ́ǹjẹ̀rẹ̀ Èdùmàrè jẹ́ǹjẹ̀rẹ̀ o ó jẹ́ǹjẹ̀rẹ̀ o jẹ́ǹjẹ̀rẹ̀ ọmọ ọmọ mi yéé. torí ọmọ mo ṣe ṣiṣẹ́ dẹ́sù ọmọ ó jiná fún mi jẹ torí ọmọ tó mo ṣe ṣe wàhálà jẹ́ kí iṣu ọmọ ó jiná fún mi jẹ jẹ́ ń jèrè o jẹ́ kí ń jèrè ọ̀run jẹ́ o ó pamọ́ níwájú ara ẹ̀ kedere ni níwájú rẹ̀ mọ̀ mo ga mo dẹ̀ tún tóbi ọ̀run. Play the crazy. Are they killing you? Are they killing me today? Ah, today. Killing what? Aboki. But let's go. Where's one? mo dáràn mo jẹ gbèsè ọmọkùnrin. mama mama di gbada o duwara duwara nọbi duwara duwara nọbi. máa bá fún mi ọwọ́ mi. àbọ̀ kí má wọrí. máa bá lọ́wọ́ mi. kí ni gbà kí má bínú dọ̀rọ̀ kí má bínú ọwọ́ náírà ni. kí má bínú bẹ́ẹ̀ ni wọ́n tọ́wọ́ náírà ni. kí sùúrù. ẹ kú sí ọjà rẹ kú sí ọjà rẹ kú sí ọjà rẹ kú sí ọjà rẹ kú sí ọjà afúlẹ́mi ọjà ọmọ rẹ kọ́ mi kọ́ ní sùúrù. sọ̀rọ̀ mi lórí mi wọ́n ní kọ́ dákẹ́. mo bínú ọ̀gá mo bínú. three hundred ni màá fún ẹyìn òfin. màmá ìlò lélẹ̀. ẹ ẹgbẹ́ oyún jẹrẹ yẹn. ní ẹ fún mi yẹn. ẹgbẹ́ owó rẹ̀ one thousand ni. wọ́n ní yàgò mú kọ́ one thousand ni. èlò rẹ̀ ìbánikọ́ ìbánikọ́ gbà. ọkọ mi ṣàtìkọ́ pẹ̀lú ènìyàn náà sọ̀wọ́ ká sọ́ọ̀tì. ìwọ náà sọ́ọ̀tì lẹ́fọ̀ọ́ rẹ̀ ni. ìwèrè. ẹ tí o ti pẹ́ tí o ti pẹ́ mo ti o ti pẹ́ o ti pẹ́ o ti pẹ́ ẹ máa ṣe lọ́wọ́ ní ìlú ọ̀rọ̀ jù ẹ̀ yóò ṣì tó bí mi sá. ọ̀rọ̀ sì lọ́wọ́ wèrè ṣẹlẹ̀ ayé ọmọ yín wèrè bí o ṣe ṣe ni màmá ìfihànlẹ̀ bí o ṣe rẹ ni ọ̀pọ̀ ọmọ ayé yẹ jù nínú ọjà ṣẹlẹ̀ ọmọ ìfihàn yọ nìkan ìmọ̀bìnú ìmọ̀bìnú ọjọ́ bá wí ọjọ́ bá wí bẹ́ẹ̀ bá wí mọ̀mọ́ ìfihànlẹ̀ kí a lọ. ìrírí ìrírí ìrírí máa ń bẹ̀ láyé ìmọ̀ borí mi máa jẹ́ rèé mọ́ èèmọ̀ bóde mi máa jẹ eré mọ́. ọjà gbàǹjo tí mò ń ta ẹ̀. kí ló dé màmí. ó ti sùn mí ni wàhálà díẹ̀ ti pọ̀ ju owó díẹ̀ kò ká wa ràn gbogbo tó wà lẹ̀ ó ti sùn mí. màmí ọjà olè fẹ́ máa tà báyìí sí. mo fẹ́ máa ṣe bárà ni. màmí eh? Bala. iṣẹ́ Bala ló wọ́ lọ iṣẹ́ bàrà tó wọ yìí àwọn tí wọ́n ń gba bàrà ẹlòmíì ti kọ́lé méjì mẹ́ta lórí bàrà yìí ìyẹn ni mo ṣe wá wò wípé gbogbo èyí tí mo fi ń jìyà tí mò ń mú ọrùn kiri tó jẹ́ pé kí tó rí owó láti fi ṣe bàràǹdà gan tí mo ní mò ń ta yìí màá làágùn làágùn ikùn mọ́ọ̀tún gan abọ́ sísòsì. lo màmí rárá kò possible. yẹ́ẹ̀sì ni o. má mi ah, ẹ̀ lè ṣiṣẹ́ yẹn. yẹ́ẹ̀sì ni o sórí ti pàǹgbà bára ó máa tó wàá jẹ gbogbo tá a bá fẹ́ ṣe àárò wo fi sanwó ilé ń bẹ̀ àárò wo fi jẹ tó bá já nǹkan ara ló bá yọ à aṣọ ara wa tí ẹ máa ṣe o tí mo fẹ́ ṣe nìyẹn ọkọ mi alábí kò ná mi lówó kò ná mi ní nǹkan kan ohun tó ná mi kò kọjá ìgò ojú dúdú àti ọ̀pá tí màá fi lọ́tọ̀. mo try láti stop wọn ṣùgbọ́n gbàgbọ́ sọ pé iṣẹ́ táwọn fẹ́ yàn láàyò ń sìn nìyẹn mo ní láti fi wọ́n sílẹ̀. o try láti stop ni ọ́n iṣẹ́ kí wọ́n fẹ́ yàn láàyò ṣé o fẹ́ sọ fún mi pé ọjọ́ mọ̀ mọ́ dúró tì ọmọ náà fi lè dán ọ dúró kí ẹ̀dẹ̀ ní tọrọ báárà. kí mọ̀mọ́ bá mi tọrọ báárà nù ọ̀jẹ̀ ìtìjú ńlá gbáà ló máa jẹ́ fún wa ìtìjú yẹn gan ló máa dé báyìí méjì ẹ̀yin olórí burúkú ẹlẹ́sẹ̀ ṣoṣoṣo tẹ́jọ́ ń kóra yín káàkiri wọn jà ìtìjú yẹn ló máa dé báyìí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kí ló hàn lẹ́nu kó fi ṣùkọ́ àkàdó kó fi hàn padà. kó ti rí. kó ti àlà ni kó ti àlà ni owó environmental yín dà torí mi ráyè ẹjọ́ òṣì èyí ní gbèsè. àṣeyẹ èmi náà ni lámú kokoko kí mímúlẹ̀ ayé lè kokoko. wá sójà wèrè ni ó sì mọ̀ bí mo jẹ́ nínú ọgbà. ìmọ̀ bínú ìgbà títèmi rè tàlàbí rè ni. mo rò pé orí ẹ burú èrè ló kó lẹ́nu ti ìgara orí burúkú wá débẹ̀ ní tẹ̀mí sùúrù èrè ló kó lẹ́nu ti ìgara gan oṣù dé báwọn orí yìí burú ni sáré lẹ́yìn olórí owó lè kéré náà àti gbójú ti late náà ó yẹ kó fowó sọ́wọ́ yìí náà. ṣé orí olórí burúkú ni ah. wọ́n wọ́n sì wẹ́ni fún wọn ni ṣé orí eléyìí bí aláàtì last week lọ ti ń ṣe ìbẹ̀já gbà bẹ́ẹ̀ ah. jẹ́ sọ́kè wọ̀ fún ẹ bóyá ẹ sì mọ̀ ẹ jẹ́ ṣàlàyé fún yín nǹkan tó ń lọ ń gbòòrò gangan lélẹ́yìí èmi ṣaléwọ́ olórí aláàrú ìrùn ọjà yìí ẹ ní choice ẹ máa gbà fún mi láti. ó gbà fún. sórí kó ṣe gbéraga kan. bẹ́ẹ̀ni kó ṣe ti nǹkan kan Ọlọ́run ló fi wá síbẹ̀ ó yàwèrè ni kí ló tẹ̀ máa ṣe é wọ́n bòbò lórí kíbi ilé ẹ̀kọ́ tí rí kó lálẹ́ koko tó yẹ kí mi ní ayé rẹ̀ koko. kí ni ṣe pípọ́ la bẹ́ẹ̀ jẹ́ pípọ́ wẹ́ kó ní ìgbọ̀nsẹ̀ yìí síta já. wọ́n lọ jẹ́ lọ. akúkọ ẹ máa bẹ̀rẹ̀ náà ni ibi akú. ilé ẹ̀gbọ́n ẹ̀ lẹ́gbọ̀n lè bá ẹlẹ́rù. ó ga ah, kí ni nǹkan náà. ó lè kíyà ṣé mo ṣe ń kíyà ní nìyẹn. orí òpè o èmi ló ń kíte ẹ. Eh, ṣé màá sí mi lọ kí bẹ́ẹ̀ ló yẹ ká sọ mà. gbàtọ́ ẹgbẹ́ ẹ̀ dúró gbẹ̀kan lé kẹ́tọ́ wá ní ọkọ. ẹ ẹ oye o. tó bí ìmúra kan bí sí mi. ìyàwó alájẹ ẹ̀gbọ́n kọ̀ wọ́n ti gbé bíìkì síwájú. má ti ẹ̀dá lóhùn ṣé lè gbẹ̀kọ̀ ni ọmọ tó pé àti ats náà ti fi sọ̀kò sí gbòòrò hmm. ọmọ orí street tó pé kò mọ ìyá tó bí lọ́mọ ló fẹ́ máa kúnlẹ̀ ké mi ẹ́ kí kí ẹ̀gbọ́n fẹ́ dà fún mi lẹ́yìn pé kó bímọ fún mi abẹ́ẹ̀rí ó jẹ gbogbo ẹ̀ hmm, ó rè ẹ̀kọ́ rè ó kò sẹ́kẹ̀ kó gbé mú kò dẹ̀ tútù sílẹ̀ àbúrò ṣe gìrìmọ̀gìrìmọ̀ bẹ́ẹ̀ ro lè ah, ah. ó lè jọmọ́ mi gbẹ hmm. ó máa ranjú mọ́ mi èmi ló fẹ́ fojú gbé jẹ tó wọ bèrè brazil bá ti kagbẹ lójú wò ní ríran mọ́. wo jẹ́ ẹ sọ fún ẹ oúnjẹ oúnjẹ ẹ̀gbọ́n mi títí títí ó tún jẹ ẹ̀gbọ́n mi dẹ́sàlẹ̀ ẹ ó rí kankan ṣe ó lóyún ní látàárọ̀ gbalẹ̀ ẹ jọ torí ọmọ jẹ́wọ́ fẹ́ mi àti ẹsì sílẹ̀ mi àti ẹṣọ́sì àwọn bó ṣe ń lọ street bí o ti tálé ọmọ ẹ. o tálé ọmọ ẹ bóyá o rẹ̀ ti ṣe kí ni o ti múlé ọmọ o ti mú fáwọn ti bí o lè bímọ ọmọ. o lè lóyún sọ́ọ̀rì pé ewèrè pẹ́pẹ́pẹ́ ewèrè wúwùn èmi rè omi ọ̀rẹ́ mi emèrè sí ní emèrè lèmi. àwọn ilé great great grandma emèrè. ó bá ránjú mọ́ mi ò sí òun tó lè fi mí ṣe hmm. ṣé orí ọmọ tó yẹ kó bí fún ọmọ mi ọmọ ló ń bí sí àmọ́ ọrú wọn tó bá jẹ́ pé ẹrù ló fẹ́ àájú fún ẹ kó o ṣáà lè bímọ fún ọmọ tèmi. bẹ́ẹ̀ ọ ò lè ṣùgbọ́n iṣẹ́ kan tó yẹ má wọ ni má ṣe fún. ó tẹ̀lé láyé ọmọ tèmi báyìí. kọ́ ọmú bíi tètè jẹ́ sórí bíi tètè. jẹ́ sórí bíi tètè. àní ọmọ ẹni aláhùn bá bùkọ́ fún mi ó jèrè ni. ẹni aláhùn bá bùkọ́ fún mi ó ẹni fọ́ lójú o. ayé ò ní gbójú lọ́wọ́ yín o. ẹni ṣiṣẹ́ ẹni ṣì mú ẹni ọlọ́run bá àbùkù kò bú mi ó ẹni dààmú ẹni ọlọ́run bá àbùkù kò bú mi ó ẹ ṣe o ọlọ́run ò ní gbojú lọ́wọ́ yín o ẹni ọlọ́run bá àbùkù kò bú mi ó ẹ ṣe ẹni ọlọ́run bá àbùkù kò bú mi ó ọlọ́run ò ní gbojú lọ́wọ́ yín o. ẹni tọ́lá jẹ́ ẹ̀ ẹ ní tálámù ẹ ní wàkísà kẹ́yìn ajá o ẹni aláwọ̀ bá àbùkọ́ bù mí o ẹni aláwọ̀ bá àbùkọ́ bù mí o ẹni aláwọ̀ bá àbùkọ́ bù mí o. ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o àdúrà yín á gbà o ọlọ́run ò ní gbójú lọ́wọ́ yín o ebi ò ní pa yín o ẹ ṣé. ṣèbí mo ṣiṣẹ́ kí n lè jèrè mi ẹni ọlọ́run bá àbùkọ́ fún mi á. ṣèbí mo bímọ kí n lè jèrè ọmọ ni. Èdùmàrè jọ̀wọ́ máa jẹ́ kí n jìyà tí o. Èdùmàrè jọ̀wọ́ dákun ìwọ lóye bó bá jẹ̀ṣẹ̀ ni mo. ẹni ọlọ́run bá àbùkọ́ fún mi ó. lọ́wọ́ forí jì mí o. sórí nǹkan tí mo sọ fún ẹ sí mo sọ fún ẹ lọ́jọ́ yẹn mo sọ wípé o mọ̀ ń pa ẹ̀mí tó o bá mọ̀ nípa bísínẹ́sì yẹn o ò ní máa sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ yẹn wọ́n ti supply àwọn nǹkan yẹn lọ sí site náà wọ́n dẹ̀ yín pè mí títí dìsìn ó lè sọ pé òun mọ kankan pa ẹ̀ àti tọwọ́ tiẹ̀ àti tẹ́bù fúnra mi sáì pé kí wọ́n kó lọ sí sáì kò sí kankan nù ẹ̀ tó débẹ̀ wọ́n bí tí ò bá débẹ̀ wọ́n one week ni mo fún ẹ o one week ni mo fún ẹ tí ò bá débẹ̀ àárín èmi àti ẹ máa bàjẹ́ ni èmi ò ṣe business tèmi ẹ̀ náà no no no kò lè work àánú ah, mi ò ṣe bẹ́ẹ̀ ẹ̀kan ṣoṣo máa pa á pọ̀ rí mi ò like ẹ mi ò like ẹ o wo wọ̀ ọ̀rẹ́ fi mí lẹ̀. Wàsíù Wàsíù tó bá yá ń sìn wá ní pé wọ́n gbéṣẹ́ fún ẹ ẹ́ na ogbówó lọ́wọ́ mi kò fẹ́ ṣe fọ́nra mọ́tò nǹkan yẹn náà ò ṣe mọ́tò ọ̀dọ́ wọn títí sìn ó dẹ́kun títí mi sìn wọ́n kò kí n gbóná sísìn náà ẹnu ṣe wọ́n ayúdó ti bá yẹyí jẹ́ máa rí mo ti ń pèsè for the past two hours ò gbẹ́kọ̀ mọ̀ nǹkan tó ṣe àbí tó o bá ti bá mímí ìwọ náà wà á rí àtọwọ́ mi má tiẹ̀ wá má wá má wá wà rọ́wọ́ mi mo ti gbọ́ ẹ. yes yes yes kí ni ẹ. mo lè bá yín ṣe nǹkan tó ṣe sá. ṣé mẹkáníìkì ni ẹ ni. mẹkáníìkì ni sá. màá bá yín ṣe ẹ má wọrí. mi gbọ́. mẹkáníìkì ni mí. nǹkan tó ń ṣe nǹkan tó ń ṣe mọ́tò yẹn kò kí ń ṣe mechanical fault Um, wáyà ní kinní ni. sà ẹ má wọrí màá bá yín ṣe mọ bá bá yín ṣe mọ́tò yìí máa ṣiṣẹ́ nsìn. Eh, lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ lẹ́sẹ̀ eh, mẹkáníìkì bíi tiẹ̀ ẹ́ ní road side báyìí lọ́wọ́ mọ́tò mi dẹ́ẹ́dẹ́ level today ṣùgbọ́n mi ò gbéṣẹ́ fún yín mọ́ bó àìmọ́ gbé lọ sí factory mi ṣùgbọ́n thank you please. sà ẹ fún mi ní some minutes mo máa ṣe mọ́tò yìí fún yín sìn. ó ní mo máa ṣe. okay, I will so disgrace you. ṣe. ẹ wọlé. nǹkan tó ń ṣe yẹn ó máa bàjẹ́ o. no ẹ má wọrí ó máa ṣiṣẹ́ ẹ̀yin ẹ wọlé start ẹ̀. bọ́ yóò kọ́ ní ìsílẹ̀. ó yá ẹ start ẹ̀ ẹ ní sùúrù ẹ ní sùúrù. wo bí nísinsìnyí filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀ sori nǹkan tó ń ṣe tó bá fọmọ́tò ẹja ma. ẹ ní sùúrù ó máa ṣiṣẹ́ sẹ́ẹ̀. Ah. ó oh, yẹ start ẹ sísan ẹ má wọrí ẹ start ẹ. ẹ má rẹ o ẹ má rẹ ẹsẹ ẹ má rẹ ẹsẹ ẹ filẹ bẹ́ẹ̀ yẹn. ẹ má wọrí sá ó ti ṣiṣẹ́ bẹ́ẹ̀ ó ní àwọn plug kan tí wọ́n dè mọ́ dáadáa òun ni mo bá ń ṣe é sìn sà so kò sí wàhálà mọ́ sà eh. bẹ́ẹ̀ ni sà. so bóyá wàá ń sìn ó ti wá òkè. kò sí wàhálà sà kò sí wàhálà ó dàbọ̀ sà. èmi nìkan tán. ẹ ṣe lè sè. láti lo onímọ̀ká nìkan yàrá bẹ́ẹ̀ ni workshop ẹ. ẹ wò long story ni drop out ni mi. ẹ eh, ah. má má má má má má káàdì mi Okay. Okay. Okay. sọ̀rọ̀. òkùnkùn ṣù oṣù báyé o òkùnkùn máa ṣù oṣù báyé ayé òkùnkùn làdẹ̀ mi gbé ìrírí oríṣiríṣi ìwọ larínú ròde. ó dé dá mi lóhùn náà kí ló ṣẹlẹ̀ o kò ń sunkún ni ó ń bà mí lẹ́rù náà ó dé sọ fún mi kí ló ṣẹlẹ̀ náà. ìwọ ló rọrùn. Bọ́ládé what happened. tẹ́ni kankan ò ìwọ ló mọ tẹ́ni kankan ò oyè ọ kábíyèsí oyè ọ ó máa yé ọ Èdùmàrè oyè ọ torí pé ìwọ lẹkùn ọkọ Fáráò. gbogbo nǹkan tó sọ lórí fóònù kò yé mi mi ò gẹ̀ẹ́sì rárá tó lórí tí mò ń sáré bọ̀ ni John please talk to me anything tó bá ṣe ń sẹ́yìn mo ṣáà pé kò sí tó lè wà yìí tí ò ní solution please ọkọ mi bá mi sọ̀rọ̀ I am a mother please explain everything to me ipò tó bá ṣẹlẹ̀ ṣàlàyé fún mi kò sí nǹkan tó ń bọ̀ lókè tí lè wà ó yẹ ká ṣàlàyé ọkọ mi ò jọ̀rọ̀ èmi nìyí ẹ̀ ṣàlàyé fún mi. Ah. ẹlẹ́dàá mi ń bẹ̀rẹ̀ wà láwọ́gùn mi rí ojú ẹ̀ pọ̀. license tí wọ́n fún mi kódà wọlé last year àwọn ìjọba tó wà láǹsì sọ fún wa pé iye ọjà òṣè kò wọlé kò sì ti fún àwọn àwọn dàgbà. èmi náà gbọ́ ní nísìnyí kí ló tún máa ṣe. mo sọ fún mi sí gbogbo kọ̀ńtínà tó fowó gbogbo ẹ̀ wọ́n bẹ́sẹ̀ ah! nǹkan ti ṣe mí o nǹkan ti ṣe mí o eh, eh, eh, síbẹ̀síbẹ̀ náà kókó sí nǹkan tó máa ṣẹlẹ̀ náà tó máa mẹ́mi lọ a máa sọ́nà mi ọkọ mi ah, ṣé tìtò rẹ̀ ló ti fi kékékéké bá sí kókó tó fi kó. Mami, ó ti rúgbó. Ẹ ẹ mami.

àfọwọ́fà láti ọwọ́ àfẹ́gbà sọ fún ẹ and you should know for sure that the world is enough for the wise particularly the wise that is able to fill up the gap not the solution ìlú òtí ìtàn aṣọ ìtìyẹ òtí ìtàn lẹ́kọ̀ọ́ náà until tó bá ṣe nǹkan tó yẹ kó ṣe o gbọ́dọ̀ ṣe nǹkan tó yẹ kó ṣe. Ah, kí ni eh, kí ni ṣe. Ah, táwọn máa sọ̀rọ̀ kí ni kò ṣe sí o èmi ni mo wà wájú ẹ̀ màmá ẹ̀ ló wà wájú ẹ̀ táwọn máa sọ̀rọ̀ mẹ́rin tó àtẹkùn tí ń wo bẹ̀yẹ tó ti ń wo bẹ̀yẹ o wo bí ìbáyọ̀ bá mi sọ̀rọ̀ kí ni kò ṣe jọ̀ọ́ fún mi sọ́dọ̀ ah, nǹkan tí ò ní ṣẹlẹ̀ kò ní wá sáyé ni o ẹni tí ṣẹlẹ̀ a dẹ̀ máa wá solution sí i please má fòrò mi parẹ́ má ṣe rẹ̀ léṣe ṣé owó tó owó tó ẹ̀mí ni. Ah, jókòó ọlọ́run èmi ò ní ọ̀nà kan sí máa lò kò sí nǹkan tó bá máa ṣẹlẹ̀ kò sí kó tó máa pàgbàlagbà báwo máa gbá koro orí ẹ̀ dẹ̀. Ah. ẹni ọlọ́run bá àbùkù fún mi ó ẹ ṣe mo dúpẹ́ o ebi ò ní pa yín ọlọ́run ò ní gbojú lọ́wọ́ yín ẹni ọlọ́run bá àbùkù fún mi ó ẹni ọlọ́run bá a bù bí ó. ọlọ́wọ́ ní gbójú lọ́wọ́ yìí o. ẹ tọrọ jẹ. ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù. ẹ ṣe o. ìyá mi náà ẹ wo ìyá tẹ̀ wo ìkòfọ́ lójú o ó parọ́ gbowó ni bọ́sẹ̀ má ṣe ni àdúgbò mi náà gbé mọ̀ ọ́ dáadáa. ó ti o ojú yẹn ń yọ mí lẹ́nu ni mi ò ríran wọ́n wá sọ wípé ó ní iye owó tí mo máa fi ṣe ní hospital ìyẹn ni mo ṣe jáde tí mo ṣe ń tọrọ owó. ẹ this woman is a liar. yes na. in fact mo mọ wọn dáadáa o àdúgbò wa náà ń gbé ìyá àlàbí ni wọn. ìparọ́. wọ́n sọ pé ẹ̀ ń parọ́ gbowó ni ṣé lóòótọ́ ni. Ah, ojú mi fọ́ ojú mi fọ́ ó fọ́ ojú mi fọ́ ó fọ́ mi pa ojú mi fọ́. ẹgbẹ́ lè mọ̀ wọ́n dáadáa. ẹ jọ mi mi mi mi ríran mọ́. ẹ gbọ́ ìyá alábi tẹ́ ẹ bá ń tọ gbogbo èèyàn ẹ lè tọ àwa. mo gbé o. kí ló ṣẹlẹ̀. mo ríran mọ́ parọ́ tẹ́lẹ̀ ni o mi ríran mọ́ o ẹ jọ. Ah, orí orí nǹkan nǹkan tí àtúntò wa ṣẹlẹ̀ báyìí wọ́n lọ sí ọmọ yín nìyẹn ẹ wọ́n lọ sí yín nìyẹn ojú yín ti wá fọ́ báyìí sìn bó ṣe máa fọ́ kárí ayé nìyẹn. Ah, ah. ojú mi ti wá mo gbé mo gbé. Èdùmàrè oyè ọ torí pé ìwọ lẹkùn ọkọ Fáráò mo dára ọba tó ń gbẹnu múdí aṣọlá òdòdó adélébọ ó ti wọ ẹ ló ṣe ń ṣọlá kò sóhun tó pamọ́ níwájú. àsálàtù ló ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam. ajábọ̀dé náà dákun fún wa ní sẹ́jú márùn madam màá dúró dé yín ta gbogbo nǹkan tí àáfàá bá dẹ̀ bá yín sọ òtítọ́ ni. Hmm. sista ìlérí ẹ dákun ọkọ yín kọ́ ọkọ yín wà alhamdulilayi please i need to see your husband here. i will not gbọ́ read my lips i will not. àní ó tẹ́mọ̀lẹ̀ sókùnkùn yìí. yes oh so kéènì tẹ̀lé sí àfọ̀ mi ò kí n tujú bọ́lé ṣùgbọ́n mi ò kí n tujú bọ́lé mo sọ fẹ́ẹ́ nílé tẹ̀tẹ̀lẹ̀ sọ mi sọ ara sọ ara ẹ̀ ṣùgbọ́n mo kọ̀ wá sábà yìí nítorí pé mi ò fẹ́ wàhálà mo wá dúró sà fún ẹ ọ̀rọ̀ ọdún lédè ni mi ò dẹ̀ fẹ́ kankan mi ò fariwo please. pé kò tẹ̀lé mi lọ sọ́dọ̀ àfa káyọ̀ solution sí problem mi àti ẹ. ṣé bí mo ṣe ń lóyún tó ń bàjẹ́ you are happy. o ní síta kán lè gbọ́n ra next street ṣùgbọ́n àrùn díẹ̀ sí. tí o bá ní nǹkan tó fi ṣe wàá tẹ̀lé mi lọ sọ́dọ̀ àfa. ní fi ṣe kọ̀kọ̀. òṣùbà ẹ̀ ó yẹ kó lọ àwọn fáàkì lẹ́ẹ̀kan ti gbé wọ́ọ̀ṣì èmi e. fi ọmọ sító. mo insist o tí o bá ní kan tó fi ṣe wà tẹ́lẹ̀ mi lọ sọ́dọ̀ àfààní. ẹ ẹ mo fi ṣe kan ni oògùn wo oògùn kìkì àgbà àlàáfíà mi gígùn ọ̀dẹ̀ ni ẹ lẹ́rìí pé the last time tí wọ́n á gbà sọ̀rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n let it be the last time tó máa la inú ẹ sọ̀rọ̀ ẹ̀ sí mi bá tó sọ̀rọ̀ ẹ̀ lẹ́nu sí bẹ́ẹ̀ mo sọ. Bọ́ládé you slap me. má gbá etí ẹ. just because kan tẹ̀lé mi lọ sọ́dọ̀ àbá káyí solution sí problem èmi àti ẹ. àṣẹ iṣẹ́ tó jẹ́ fún mi àti àti mi àṣẹ ibi tó já sí mi. nígbà tí mo ń bí àjò ẹ oró yẹ oró yẹ kí sọ́ọ̀ darí mi. ẹ jọ ṣé kò sí. <laughs> ẹ kìlọ̀ fún àbúrò yín dàda kó ṣọ́ra ẹ̀ lórí ọ̀rọ̀ ọlọ́kùnrin bí ó ṣeé ṣe kí ọkùnrin méjì wá sí inú ilé ayé ẹ̀ ẹni kó ṣọ́ra ṣe torí tó bá kó sí kólú àwọn méjèèjì ó léwu fún un ó kó parun sí ni. ẹ ẹ jọ ẹ má bínú ṣé ẹ mọ̀ rí tẹ́lẹ̀ ni. mi ò mọ̀ rí iṣẹ́ tí a fi rán mi ni mo jẹ́. ẹ mọ̀ rí ẹ di ẹ̀rí rú nǹkan bẹ́ẹ̀ lára ẹ ṣe gan ṣé òun gbọ́ student wọ́n rí ẹ báyìí láì mú erí wọ́n sọ̀rọ̀ ọkùnrin géńdé méjì mo fẹ́ wọnú láìfù ẹ wá. àǹtí mi kò kí n ṣe rí boyfriend pẹ̀lú mi rí ni. dúró o ti ní boyfriend. mi ní boyfriend náà. o ti ní boyfriend báwo ṣe wá rí. fetish ni mi ní boyfriend. bàbá dé ìgbà tí wọ́n bẹ̀ pò ìwọ lọ sọ lọ ní boyfriend. mi ní boyfriend ah, àti mi náà. wọ́n ní mọ́tò fún mi kọ́ wọ́n ní mọ́tò bọ́ọ̀lù ṣe pọ̀ pọ̀ ní boyfriend wọ́n sọ̀rọ̀ boyfriend. gbàdọ̀ ọ̀gbọ́n kí ni ẹ̀kọ́ wa ikú àti mi máa bọ̀ lájẹ́ o. ogun káàntì ẹ̀ ò wá kú ní wá fún ọmọ ìlú àbí. ṣé kí àti bọ́wọ́ láyé wàá yìí sísè òní tẹ́lẹ̀ lọ sọ́dà fa. ẹ nọ answer me ṣé wàá yìí sísè àti bọ́wọ́ láyé ṣé wàá yìí sísè òní tẹ́lẹ̀ lọ sọ́dà fa kárí solution. bọ́ládé àti mi rip bọ́ládé. ẹ kò jáde ẹ kò jáde ẹ kò jáde ẹ kò jáde bẹ́ẹ̀ ni ara mi anything bẹ̀rù nílé ìmọ̀ mo ti try fún yín tó gbogbo ẹrù yẹn ẹ mo fún thirty minutes mi fẹ́ rí ẹrù kankan nílé yìí mọ́ thirty minutes wàhálà ni o ẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ kankan ní ẹrù mọ́. ẹ wò dáàdì láti bìtẹ́ fún yàrá ó ti pẹ́ jù èmi fún ní ten minutes káyọ̀ pààyàn ọgbọ́n pàtí ìtàkọ́sílẹ̀ yẹn. ẹ wo bàbá mi torí ọlọ́run ẹ wo ẹ mọ̀ pé mo máa sàn mo máa fún yín lówó. mọ́mí mo ti try tó fún yín ẹjọ tún Ọlọ́run láti jọ ẹ sọwọ ẹ sọwọ ẹ máa try try ẹ láti mú un dẹ fún yín mi dẹ sọ ju yẹn lọ. ẹ wọ gbọ́dọ̀ rẹ sọ tí o bá ti dé wọn bọ́ọ̀sì mi dànù wọn bọ́ọ̀sì yẹn dà ẹ jọ thirty minutes nfẹ ni wọn nulẹ mọ ah. tẹlifí wàá dẹ gbẹjọ ní bẹẹ lùmí báyìí. ṣe ti gbọ́ ẹjọ́ máa ró létí yín o thirty minutes lọ fún yín o Àbújá lèmi ń jẹ́ mi ò ń ṣe Lagos o. wọ́n ti fún yín grace tó sókè jáde. ẹ wò dáàdi thirty minutes fún wọn yẹn o ti pa ten minutes ni wọ́n fún yín tó bá kọjá ten minutes máa wáyé dànù ní gbogbo àti yẹn ká kó dànù. Eh, mo ń bẹ̀ yín kúkú ni mo ti mọ̀ pé mo jẹ́. àwọn bàbá dábẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni o ẹ̀kọ́ ni mo sọ fún mi máa wáyé lẹ́nu o. bóyá bọ́lẹ̀ ẹ̀kọ́ bọ́lẹ̀ fúnra rà mí. fi sùúrù bá fi sùúrù ti wọ́n fi sùúrù ti wọ́n fi sùúrù ti wọ́n ara máa bọ́lẹ̀. ṣé ẹ fẹ́ ṣe ìyá mi léṣe ni. ala mi léṣe bọ̀dọ̀ ti bọ̀ ṣé fẹ́ ṣe ọmọ mi léṣe kí ló dé. bàbá landlord kí ni ìyá mi ṣe fún yín. ṣé láti jọ ẹ ẹ eh, eh, sanwó ná ṣé ẹ babaláwo dé èdè ṣe sùúrù fún wa àwa sọ́wọ́ yín náà ṣé pípa ṣe máa sọ́wọ́ yín náà la ṣe. mi ní àtijọ́ yìí lẹ́yìn tí mọ̀ mo ti sọ fún yín thirty minutes dẹni tẹ́ bá kẹ́rù kò ń báyìí kí ni gbogbo ẹ bá ṣe kí ni ẹ máa wá tì èmi jáde lọ ọmọ. babaláwo ẹ ṣe sùúrù fún wa náà ẹ babaláwo kí la ṣe fún yín a máa fún yín lówó yín. ẹ thirty minutes fún yín ẹni o ten minutes ni o fún yín kẹ́hìn kò gbogbo àti kẹ́hìn kó ọ̀nà àgbà kó ṣe yín lọ fi wọ́n lẹ̀ ẹ̀ òun náà ni. kí ló máa ṣe báyìí sí. Èdùmàrè jọ̀wọ́ dákun ìwọ lóyún. yáà ah, mú mọ́ fi ṣe máa rí. bó bá jẹ ṣe ni mo ṣe ọ́ lọ́wọ́ torí. Àwọn àlọ́ ògbé ìyá lónìí. nítorí bàbí wọn àná kan kan jẹun. sẹ́gbọ́n mi lọ́rùn ni òbí mọ́mọ́ oṣù. wọ́n máa ń ní ẹkú òun tẹ́lẹ̀. ó ti sàbọ̀ sẹ́gbọ́n mi ó ti fọ gbogbo iléeṣẹ́ fún wọn jẹ. wá o máa kó òun ẹ̀gbọ́n mi lẹ́yìn. ejò ìṣẹ́nu mi please don't put yourself in my shoe. tí mo bá fọwọ́ sí gbáwọ lẹ́nu gbogbo yẹn ló máa ka olóṣù jàtijàti. ó máa sọ ìbò ó máa sọ ìbò. Hey! abẹ̀yà alájà ilé ọmọ olómọ òṣìṣẹ́ ọmọ aláìníran ọmọ ọmọ jáde jáde ọmọ. bẹ́ẹ̀ wàá jẹ́ ọmọ ṣàbí. kí ni ta ló sọ̀rọ̀ ṣọ́gẹ̀ ẹ̀ pẹ́ṣà hmm? ṣé tẹ́ mo ti ń pọn alẹ́ ilé ọkọ mi ni mo wà ó ìwọ náà lọ wọkọ̀ fẹ́. bẹ́ẹ̀ ni. mẹ́lẹ̀ náà mọ̀ ẹ obìnrin yẹn. ó yá ẹ mú wọn ẹ mú wọn á sọ. ó yá mú. ara yà mú ara mi rọ ara mi rọ ara mi rọ. bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ mọ̀. òkùnkùn ṣú oṣù báyé òkùnkùn ṣú oṣù báyé ayé òkùnkùn làmì gbé òkùnkùn ṣú oṣù báyé o òkùnkùn máa ṣú oṣù báyé ayé òkùnkùn ládẹ mi gbé ìrírí oríṣiríṣi ló ń ṣe. àti mi dé so. ṣùgbọ́n bí àmì ìgbọ́ conversation orí fóònù tó tó tó tó ní látàrọ̀ orí bá mi mọ̀ tó ń sọ fún ọ pé màá parọ́ fún ọ mò ń bọ̀ màá dé i love you wọ́ ọ̀lọ́ anywhere ní ìlú tó fẹ́ padà sínú ilé fún mi. àti mi ṣe mo jọ ọmọ kékeré ni eh, ṣé mo jọ kékeré tí mi nílé jáde mọ́ ni. ó ń dá mi lóhùn ah mo dáná ó ti dé bí wọ́n yẹ sí mi lọ́wọ́ ṣọ́mọ̀ pé wọ́n dẹ̀ sọ fún ẹ o ṣé mo gbọ́dọ̀ wọ́n nígbà tí wọ́n sọ fún ẹ pé kó ṣọ́ra fún ọkùnrin kó má lọ lóyún ẹlẹ́dẹ̀yà ò ní gbọ́ mi ò ní jẹ́ kó lóyún ẹlẹ́dẹ̀yà lọ́dọ̀ mi sísá mi mi lè lóyún náà ṣé mo yọmọ kékeré ni. o lè lóyún tó ti mọ ọgbọ́dọ̀ máa dá tó fi ní lóyún ṣé ẹ kọ́ bẹ́ẹ̀ ń di ẹ̀ rárá o má mi sọ pé òun ọlọ́gbọ́dọ̀ máa dá tó fi ní lóyún mo ṣọ́ra ẹ̀ gidi gan o. mi ìlè lóyún mi ìlè lóyún mi ìṣòro kékeré ìjọ mi ìlè lóyún ẹgbẹ́ tọ́ àbúdà tó kọ̀ wọ́n wọ́n yẹ kó jọ ọ́. ó kìlọ̀ fún mi o àwọn ọ̀dọ́ ni kí n fẹ́ wọ́n lajì. la láyé àní mẹ́wàá iye òkùnkùn ṣú oṣù báyé òkùnkùn ṣú oṣù báyé. Ayo ayé òkùnkùn làmì gbé òkùnkùn ṣú oṣù báyé kẹ òkùnkùn ṣú oṣù báyé ayé òkùnkùn làmì gbé tàbí ọ̀dàmọ́lẹ̀ tó ń bọ̀. òkùnkùn yìí o. oṣù oṣù biribiri ó ta kókó ó ká ní tó tù ah, torí pé ká má bàa jìyà ṣòun láṣẹ ká má jìyà lọ́wọ́ àní torí pé ká má bàa jìyà láṣẹ já má jìyà lọ́fà. ká ní ó wá tù ú àdìtú lára náà o oyè ọba mi bá mi tán mọ́lẹ̀ sí i lórí páyé òkùnkùn la mi gbé o. òkun ń lu oṣù báyìí. Because I don't know why tó fi jẹ́ pé oyún mi ló fi ń ṣètùtù owó ẹ̀ tí ò fi jẹ́ kí n rọ́mọ bí. tani ó tọmọ lẹ sókùnkùn yìí o. tàbí lo ẹni bọ̀ láti ṣe wò. oṣù biribiri ó ta kókó ó ká ní tó ṣù. It's evil ànítorí pé ká má bá jìyà láṣẹ já jìyà lọ́fà. tani yóò wá tu àjẹjú lára náà o oyè ọba mi dàgbọ́n bá mi tán mọ́lẹ̀. My life is in danger. Oṣubaye, oṣù báyé ayé òkùnkùn. ṣé mo pé tí èèyàn bá. Thank you.

Thank you. ṣé mi lomi òun bí ní àgbà mo ṣe pẹtẹ plan yẹn ni mo mú ìrọ́pọ̀ ẹ̀ mo mú gbogbo plan ṣe pátápátá náà àwọn mi lébi mi gbọ́ mo mú ẹ débi náà o mú mi lébi o bá fà láti pàdé àmì ó burú gan ó burú gan ṣé yan o àfọ̀nà ẹ àgbẹ̀tí yẹ bá já tiẹ̀ ló máa kú yàrá já ìlú máa kú láti sìn ṣé wọ́n bèrè ìwọ náà ṣé wọ́n àbí ṣáàbàbí ṣáàbàbí àtọ̀bọ̀ àbúmọkùnrin àbúmọbìnrin torí báwọn ìyàwó ọmọ ẹ náà ṣe ṣe plan i can't now. ní nǹkan bẹ́ẹ̀ pẹ̀lú àfà. pé ká pa màá mi. máa ẹ̀ manifesto 何 yes opportunity téèyàn bá ti ní ìsìn náà ni kò lò tí ò bá ti lò báyìí wàhálà dé nìyẹn torí àwọn ìjọba tuntun ní ìdùnnú tó wà lọ́la o. <laughs> ok bàbá bàbá ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀ dé alẹ́ yes ṣe gan sa. ah how are you. Oh, okay sir. for sure bẹ́ẹ̀ ni sà. kò yẹ lẹ́nu pé mo ní kàn pé wá sínú ọ́fíìsì mi bí. ó yẹ lẹ́nu. oh that's good. Ah, ọlọ́run ló fún yàn lówó ọlọ́run ló fún yàn lọ́lá gbogbo nǹkan tá a ní gbogbo nǹkan tá a ní pátápátá owó ọlọ́run ni nítorí ẹ̀ la ṣe ń gbìyànjú agbára wa ètò àlè ṣe òun la ṣe ṣe é ọ̀pọ̀lọpọ̀ èèyàn burúkú ti gbèyàn dáadáa jẹ́ lórí pé nǹkan báyìí láwọn nílò torí nǹkan báyìí láwọn ṣe ń wà. ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ kò fẹ́ràn àwọn ọ̀pọ̀lọpọ̀ míì náà lọ́wọ́ àmọ́ ní tèmi èyí tí n bá lè ṣe fún èèyàn máa ṣe kí ni o máa ṣe láì bójú wẹ̀yìn ah, mo ṣetán láti ràn ẹ́ lọ́wọ́ ṣó ti yẹ pẹ̀lẹ́ lọ skul. drop out ní sà. suwala ọlọ́run wà lọ́wọ́ pẹ̀lẹ́. ok. báwo. báwo. báwo ètò tí ń dànù ọ̀rọ̀ yìí kò ní bàjẹ́ sà ẹ ṣé gan sà òkè òkè tẹwàá náà ẹ máa máa lọ sí ni sà ẹ ṣé gan sà. kábíyèsí oyè ọ ó máa yé ọ Èdùmàrè oyè ọ torí pé ìwọ lẹkùn ọkọ Fáráò. ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gbọ́dọ̀. ìyá kúlẹ̀ kúlẹ̀ nà kúlẹ̀ kúlẹ̀ kúlẹ̀ ojúdo ojúdo kúlẹ̀ nà kúlẹ̀ nà kúlẹ̀ nà kúlẹ̀ kúlẹ̀ kúlẹ̀ wàkú ẹ̀wò wàkú ẹ̀wò wàkú ẹ̀wò agbára mọ́nìkọ̀ máa nà ọmọ wàkú ẹ̀wò. Ah ẹ̀sánú mi ò sọ lè. yóò sọ wẹ̀ ní ní sùúrù ó wà lówó ẹ̀ ní sùúrù ní sùúrù sálọ ní owó owó wàá dúró sójú owó yẹn mọ̀ yóò ná farabalẹ̀ sówó ẹ̀ lélẹ̀ owó ẹ̀ ní ẹ̀dúró ní sùúrù farabalẹ̀ sówó ẹ̀ ní ẹkú táyà wà táyà tó wẹ̀ dání tó wẹ̀ dání tó wẹ̀ dání ẹkú táyà wà ẹkú táyà wà. bẹ́ẹ̀ tó o tó bá tún sọ̀rọ̀ mo dáràn. ẹgbẹ́ sọ̀rọ̀ ẹ ti dà sí ẹgbẹ́ sórí ẹ̀ ẹgbẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ wọ́n ti gbẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí. aládùúgbò ah, mi ò sí sọ̀rọ̀ ẹ̀kọ́ mi ò sọ̀rọ̀. ẹ dọ̀dọ̀ dọ̀dọ̀ wà á ìṣáná wọ̀ ẹ̀dá. sọ̀rọ̀ bàbá wo ó ti tó àrẹ̀rà àrẹ̀rà ìwà kí ló ṣẹlẹ̀ kí. bí ṣàlùmí. ẹjọ́ tayọ̀ ẹgbẹ́ tayọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ mi ò kí sólè bàbá mi ò sólè. tẹ́jú mọ́ mi. àdúrúmọ́ ah! lélẹ́yìí àkóbá àdábá ọlọ́mọ jàrí ọmọ yóò ń sólè. kí ló fún ẹ ti ti bẹ̀rẹ̀ ti yín torí pa máa ń gbẹ ẹmọ ká máa ń fún yín lọ́wọ́ o ẹmọ ká máa ń fún yín lọ́wọ́ ti yín. ọ̀rọ̀ bíbẹ̀rẹ̀ kọ́ lélẹ́yìí ẹ̀yin náà mọ̀ wípé mo máa ń fún yín lọ́wọ́ ti ẹ wò eléyìí omi àjípalẹ́lẹ́yìí o ọ̀nà àdínrín ọjà àjínà nìyí o kò lè yé yín délẹ̀. Hmm. bàbá ń bolẹ̀ ń mu lọ báyìí. Ah. owó yóò jẹ́ kí wọ́n aṣọwó mi o mi ìjẹ̀lẹ̀ wá lose mi ì lè dá padà máa fọwọ́ ìṣòwò tèmi ni o. ṣé ẹ mọ̀ yí pé tó bá yẹ pé o lè ní eh. n ò fi kún tara rẹ̀ nítorí mi gan-an n ò fẹ́ nǹkan bàjẹ́ láéláé eh, eh, máa gbé nǹkan tẹ fẹ́ ni ẹ àlọ́ option ọwọ́ yín ló dẹ̀ wà ṣá o ẹ bá dẹ̀ bàdúgbò jẹ ọwọ́ yín ló wà àṣà ti ṣe tiwa ẹ̀yin boys ẹ jọ máa lọ ẹ jọ máa lọ ẹ máa lọ ẹ máa lọ. Mr. Alabi sir. fẹ́ kí n Can I tell you the truth? Yes, sir. ìyá yín ló ń ṣe yín. Yes. Ah no kò possible Lie, lie. ah ah. arákùnrin lorúkọ mi ògbólógbò awòràwọ̀ ni mí èmi ò kí sọ nǹkan tí mi ò bá rí over my dead body ẹ wò mí dáadáa tí ẹ bá fẹ́ bá ẹgbẹ́ pé tẹ́ fẹ́ rìn láwùjọ olówó tẹ́ fẹ́ kú nínú ìdààmú tẹ́ wà yìí Mr. Alabi àfi tí ìyá yín bá kú. ah láì jẹ́ bẹ́ẹ̀ no remedy for you. tí màmí bá kú tí ẹ bá fẹ́ bá ẹgbẹ́ pé tẹ́ ẹ fẹ́ rìn láwùjọ olówó tẹ́ ẹ fẹ́ kú nínú ìdààmú tẹ́ wà yìí Mr. Alabi àfi tí ìyá yín bá kú. Èdùmàrè òye ọ torí pé ìwọ lẹkùn ọkọ Fáráò ọba tó ń gbénu Múdìáṣọlá ó ń gbénu Adélébọ̀ ṣògo ó ti wò ẹ́ ló ṣe ń ṣọlá kò sóhun tó pamọ́ níwájú rẹ̀ ó ga o ó tóbi. máa tóbi ìwọ ọ̀gá Èdùmàrè ó ga jù ayé lọ. ó ta kókó lójú ọmọ ènìyàn ṣùgbọ́n ìwọ lọ́ba tó lè tú òkùnkùn ní iṣu ìmọ̀lẹ̀ ọ̀run nìkan ló lè rí òkùnkùn yìí ṣú ẹ̀yin ọ̀run nìkan lẹ lè tàn mọ́lẹ̀ ẹ̀jẹ̀rẹ̀ ìdùmarè dẹ́jẹ̀rẹ̀ ó dẹ́jẹ̀rẹ̀ ọmọ mi yé ti géètì ni èmi kàn wọlé ní tèmi nígbà mo ní kéètì ṣíṣe. bàbá mo wọ. ìtarí ẹ̀ ṣé kò sí. kò sí wàhálà sí. n kò wá fún help kan ni sá. sá mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ fún ọkàn mi. mo fẹ́ kẹ́ bá mi wá àwọn ayákìlà tó lè bá mi pàyà mi. fẹ́ pàyà ẹ̀ èmi jọ́yà kìlà nítorí fi ní kí wáyà kìlà. ṣé rí nǹkan tí mo bá yín sọ yìí nǹkan tó lágbára ni ṣé rí ìyá yẹn tí kò bá kú àti sóríire mi ọwọ́ ọlọ́run ló wà o because wọ́n ní àfi kí màá mi kú o kí n tó lè rọ́nà àbáyọ o. wọ́n ní kí ìyá tó bí ẹ lọ́mọ wọ́n sọ fún ẹ pé tí ìyá ẹ̀ ò bá kú o ò lè ṣoríire ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ. Hmm. Táíwò Àlàbí ọkọ mi ó yà ẹ́ lẹ́nu bí mo pè ẹ́ Táíwò. ìjìrẹ́ òyìn láti ọba ọmọ wíríwírí lójú ogun èjìwòrò lójú ìyẹ́ màmí ẹ sọ fún mi pé ìbejì nìyí ìbejì ni ẹ ìbejì ni ẹ èkejì ẹ wọ́n jí gbé mọ́ mi lọ́wọ́ ni torí wípé kòrògbà tí mo bí yín báyìí ni bàbá yín ṣe aláìsí ṣorí àmì tó wà lápẹ̀ tó ń fi gbogbo ìgbà béèrè lọ́wọ́ mi ìgbà tí bàbá yín ṣaláìsí ni mo ṣe àmì yẹn sí yín lápá tí tó ń wò yẹn ó do fún Táíwò ni bí tí ṣe wà lápá tiẹ̀ ni ké tó dúró fún Kẹ́hìndé wà lápá kejì ẹ̀ náà. torí mo mọ̀ wípé bó bóyá mo máa rí ọmọ mi wọ́n jí gbé mọ́ mi lọ́wọ́ ni ṣùgbọ́n mi ò fẹ́ kó máa bà ẹ́ nínú jẹ́ ni mo ṣe ń pè ẹ́ lálábì àmọ́ mo mọ̀ wípé tọ́mọ mi bá ṣì wà lórílẹ̀ àlàyé mo ṣì máa rọ́mọ mi. ṣébèjì ni ìsà. no no no ẹbí ṣébèjì um, eléyìí tí wàá ń bẹ̀ láti kékeré bí a mo ṣeré pàbí kankan ni mo fi ṣe kíní náà náà ìbúlọ̀ tí ní tiẹ̀. má mi sọ pé bèjì ni mí ipa àwọn dẹ̀ làwọn fi máàkì sí mi lára bẹ́ẹ̀ náà dẹ̀ ni tí n bá ti rí kejì mi màá rí máàkì yẹn náà lára ẹ̀ torí mo ṣe bèrè bóyá bèjì lẹ́yìn náà. èmi ò kí ń ṣe bèjì. mami. sẹ́rí ó yẹ kẹ́ mọ̀ pé ẹ̀rí mi báyìí rí àbí. Ah, mi ò rí ẹ̀rí. wọ́n lẹ́sẹ̀ wọ́n sọ fún mi pé àfitẹ́ bá kú láyé mi tó lè nítumọ̀ láyé mi tó lè dá ní nǹkan tí màá tó lè tẹ̀ mí lọ́wọ́ wọn láfi tíyà tó bí mi tó bá kú ní ọ̀nà mi tó màá la ní màá tó lè lọ́mọ láyé mami náà ni kò yẹ yín wọn ni kò yẹ yín kò yẹ yín jù bẹ́ẹ̀. ìjọ ọbẹ tó tiẹ̀ nà sí mi bá mi tiẹ̀ nà. ẹ yà ah! I dispatch my job. Ìwọ kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ o àfi kó ronú pìwàdà òfin yé wa ó láǹfààní ń bẹ ká jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa lórí pé ronú pìwàdà kò sí nínú sàárè ìrònú pìwàdà kò sí nínú sàárè ìwọ kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ o. kí láǹfààní orógbó ta ní ká pa tí láwẹ́ àtún eh, ní pé ká jẹ́ ó eh, tún kó. ó mo jẹ fún ẹ ẹni tó bí ẹni bí mo bímọ kí n lè jèrè ọmọ ni. Èdùmàrè jọ̀wọ́ má jẹ́ kí n jìyà tí ò Èdùmàrè jọ̀wọ́ dákun ìwọ lóye bó bá jẹ̀ṣẹ̀ ni mo ṣẹ̀ ọ́ lọ́wọ́ forí jì mí ò yẹ ìwọ kò fẹ́. Kí wọ́n rẹ̀. Ah, ìfẹ́ mi àjọkẹ́ lélẹ̀ tá a ti jọ sọ̀rọ̀ ẹ̀. Ah, báwo ni my dear ah, pẹ̀lẹ́ ah, òbó ṣe ń rẹ́rìn músẹ́ <laughs> báwo ló ṣe wá jẹ́ kó gbèrú báàgì tẹ̀lé ó ṣe bára báàgì lójú ọ̀nà kò kò sínú. ẹ wò ó ní ẹ̀kan ń dùn ni mo mọ ẹ ṣáà filẹ̀ kí ṣáà yẹ kó máa gbẹrun bọ̀ kó máa bọ̀ ní ẹ̀kan ń dùn ni ẹ fi lè jà rẹ̀ kò sí problem actually mi ń jáde but kí n tó lọ mo lè má ráyè tí n bá dé much Checking for any brotherly advice ok ó ti yé mi nǹkan tí mò ń gbìyànjú àti sọ ni pé jẹ́ kí n fún ẹ ní ìmọ̀ràn ti bọ̀dà bẹ́ẹ̀ ni sórí níbi tó wà yìí mo fẹ́ kó farabalẹ̀ nǹkan téèyàn bá bá wá sí ìrìn àjò èèyàn máa ń gbájúmọ́ actually bí òun ṣe ìrìn àjò fún ẹ mọ́ because ilé ara ẹ ló wà mo fẹ́ kó mọ̀ pé ẹ kò sí ìyá kò sí bàbá wọ́n ṣì wà because ìyá ẹ̀ ni bàbá ẹ̀ ló wà wájú ẹ̀ nísìn so kó farabalẹ̀ mi ò fẹ́ kó dé ìlú onílùú kó bẹ̀rẹ̀ wákíwà o ti understand bọ́ndẹ̀ ṣe sọ fún mi nípa ẹ̀ ni mo ṣe fẹ́ kó jẹ́ fẹ́ kó o ro nǹkan tí mo lè ṣe sórí rẹ̀. Mm, bóyá kẹ́ máa gbìn pákí àsìkò ataláwa yìí tẹ́ ẹ bá gbìn ata tẹ́ bá máa kéré rẹ̀ owó ńlá ni o owó tó pọ̀ gan-an. ibi òun ṣàbúlé abúlé lèèyàn máa ń gbìn pákí sí ibi ilẹ̀ téèyàn lè fi kọ́ bóyá complain téèyàn lè ṣe nǹkan gidi sí ni so kó ro nǹkan mi. Hmm, bóyá kẹ́ ẹ fi ṣe ṣọ́ọ̀bù ńlá kó máa já ẹ̀hún ògì kókò gàrí. má wọ rẹ ó ti yé mi mo ti gẹ́ẹ̀tì nǹkan tí ó ń sọ ẹ máa mọ̀ tí máa ṣe síbẹ̀ àmọ́ ò rí pé bí ìtóbi gan. à ó tóbi o tí yóò bá fẹ́ bòrè ọlọ́run mọ́ra. owó ńlá ọmọdé ra tó bá rí wàá rí i pé mo ti kọ́ ilé store níbi tán lè kó nǹkan sí ń bẹ̀ kí nǹkan kan wo jẹ́ àlọ́ jẹ́ kí n fún wọn. Rashidi ọlọ́run á máa ràn yín lọ́wọ́ o. orí pé olórí burúkú ọmọ ló fẹ́ yà. ṣé orí pé olórí burúkú ni ìwọ ọmọ yìí àbí ojú kò sílẹ̀ ń bí báyìí abọ́ tó fi jọ láàárọ̀ ni títọ̀ sán lélẹ̀ àbí lọ́wọ́ wo kíchìn bòye dọ̀tí ẹ̀ ọmọ ọmọ ọmọ lẹ́lẹ̀ yẹn ẹ̀ tá bá gbé ọmọ lẹ́lẹ̀ sórí bẹ́ẹ̀dì ó máa mẹ́sọ̀kùn jábọ̀ ni. Ah, àǹtí mi ẹ̀wù dúró ẹ dúró níbi tẹ́ ẹ bá dé yẹn. bọ̀ àǹtí mi ah, ah, kí ló dé tẹ́bà tẹ wo tọlọ́run ẹ̀ jẹ́ wo tó yún inú mi. ẹ gbà mí olóṣù olórí oyún tó ní tó ní kó gbàgbọ́ kíchìn jẹ́gbẹ́ yẹn oyún tó ní tó jẹ́ yamayama kalẹ̀ tó lè fọ ẹjọ́ ẹ̀kọ́ tó rí ọmọ lẹ́lẹ̀ tá a bá gbé sórí bẹ́ẹ̀dì ó máa jábọ́ òrìpò jábọ́ kó lọ sẹ́tí máa fẹjọ́ ẹ̀sùn ó lè mọ àwọn ààrẹ orí rádaràda oyún òṣìwò lórí. ẹ jọ kí lóyún táyé òṣèré torí ẹ ti mú wa látàgbélé wá sẹkọọ òun ló wá ń jọyún lójú ayé ìṣerú ẹ ayé jẹ́ ń ṣe ìtọ́jú eléyìí lọ. o kì í ṣe ọmọ gidi. amúnibù ni ọmọ ni ẹ ẹjọ́ ẹ̀kọ́ o ti dẹ́kun o ti dèrè ìwọ ọmọ àlè kí lèmi ṣe tẹ́yìn nǹkan ṣe rí ọmọ àlè ni ẹ olórí fọkọ mi mo fi ẹ lẹ̀ mi ò ṣe nǹkan fún ẹ mo mọ̀ pé mo lè ṣe fún ẹ mo lè ṣe ẹ yànmáyàmá mo lè dù ẹ nù mo lè ṣe ẹ dáadáa ìwọ dà. ẹ wọ ẹwọ ẹwọ kò sí ọkọ tẹ̀lé ṣe ẹ tẹ̀ máa dúpẹ́ àbí ẹni oyún fọkọ yín ẹni inú bí yín ṣé ìwọ pé ti máa bí oyún mi tán ọ̀rẹ́ yín lọ́mọ ṣì ń bọ̀ ni ẹ̀yin kọ́ lórí ẹ̀lọ́ lọ́mọ ni àbí mi kì í ṣàbúrò yín mọ́ ni kí ló ṣẹlẹ̀ gan. ó ṣàbúrò mi bẹ́ẹ̀ ló ṣàbúrò àbúrò yín àbúrò yín ni àbúrò yín tẹ̀ máa ṣe àbúrò yín tẹ̀ máa ṣe olóyún ló máa bí ló máa bí ni olóyún ló máa bí yẹ́ ọmọ òṣèlú. kí ló ṣe ẹ kí ọ̀tá mi ṣe é wọ́pọ̀ fún un ṣé òkú ọkàn mi ṣe é wọ́pọ̀ fún un. o pọ̀ ṣe ẹni o gbẹ o lọ ṣe kọ́kọ́ fún o ṣe kọ́kọ́ fún nínú mi náà ṣe o fẹ́ o fẹ́ pa mi o fẹ́ pa o ti yé mi mo ti mọ̀ pé gbàtọ́ ọmọbìnrin ti lóyún ni mi ti ń bí ẹ ilé ìwà ní gba ìmí àti ẹgbẹ́ ọmọ pẹ̀lú wo máa kọ́ ilé ẹ lẹ́sìn kí n tó wá fún àbùpàdé yẹn bọ̀ mo fún ẹ ní thirty minutes sórí tí n bá gbọ́mọ̀ yìí lọ sọ́ọ̀sì tí n bá padà wá sínú ilé ẹ wọ́n fọwọ́ ara mi pa ẹ́. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kúndé yìí, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kúndé yìí mi mọ̀ wípé téèyàn bá fi èrú gba ìbùkún aṣojú ẹ̀ tọrẹ ẹ̀ ní. nígbà tẹ́ wà lọ́mọ oṣù mẹ́rin òun ni wọ́n ti pa bàbá yín. àwọn ẹbí bàbá yín ni wọ́n lé mi jáde ìgbà tí wọ́n lé mi jáde tí ò dẹ̀ sí bí ṣe fẹ́ ṣe èmi ni mi ò níṣẹ́ lápá kò sólùrànlọ́wọ́ ìyẹn ni mo wá wò tó ṣe wá mú mi dà ọgbọ́n. alákùsà ó sọ alákùsà lórí ìgbà sọ ẹ wò ohun mi kì í gbé yín sílẹ̀ o kò sọ não ẹrù èèyàn méjì ó ti di tèmi nìkan. ọmọ Táíwò ohun mi kì í gbé ẹ sílẹ̀ àmọ́ kí orí mi ẹlẹ́dàá mi kó jẹ́ kó pàdé aláàánú tó máa ràn ẹ́ lọ́wọ́. àmì tí mo fẹ́ kọ sí yín lára àṣé mọ̀ ẹ lè pàdé ara yín lọ́jọ́ iwájú kẹ́ ẹ lè dára yín mọ̀ ni o. ìwà ó láǹfààní ń bẹ. mo ṣe tó dàpọ̀. ká ẹ̀ṣẹ̀ wa. pẹ̀lú gbogbo ibi tí mo ti lè rí sísá mi máa lọ ọ̀dọ̀ wọn láti lè lọ tọrọ àforíjì sáré. pípé kọjọ kó dárí jì mí kí bàbá mi jọba ọ̀rọ̀. ìwọ fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ o. torí mo mọ̀ dájú pé o ti mo ṣe fún sísá mi ìlànà orógbó tálíkà pàtó láwẹ́. màámi ẹ̀gbọ́n yìí ti kú. àtúní pé ká jẹ́ ẹ̀gbọ́n yìí ti kú gẹ́gẹ́ bí sọ fún mi wọ́n ní kí wọ́n gé ègún kan sílẹ̀ ègún ìdẹ́kẹ̀rẹ̀ òun ló fún wa problem látijọ́ yìí ti máa mi ẹ̀mọ́ mi ti gbọ́ ẹ̀mọ́ mi ti máa mi ọmọ wa pẹ̀mọ́ ẹ máa ṣe oríire ẹ̀rí láre ẹ ṣàṣeyọrí ẹ lálóyọ nínú ayé yìí gbogbo àdáwọ́lé ìyá lórí sílẹ̀ lẹ́nu ọlọ́run bá mi dá ikú lọ́wọ́ kan ìdí àdá padà àárọ̀.

mo dárí jù. àfi kó ronú pìwàdà o òfin yé wa ó láǹfààní ń bẹ ká jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa ìwọ kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ o àfi ìrònú pìwàdà kò sí nínú sàré o ó fi yé wa ó láǹfààní ń bẹ ká jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa lórí pé ìrònú pé wàdà kò sí nínú sàárè ìrònú pé wàdà kò sí nínú sàárè ìwọ kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ o kí láǹfààní orógbó ta ní kápá tí ò láwẹ́ àtún ní pé ká jẹ́ ó tún kóró débi mo.